iṣẹ́ ta rán àwọn ìjọba tí wọ́n ṣe. is it his work. láti lè jẹ́ kí àwọn ìmọ̀mọ̀ mi. ẹnu bá bá bẹ̀rẹ̀ tó bá ti wo fídíò yìí sọ. àwọn èèyàn tó lọ kú who is this Marcus. who is what. who is this Marcus. who is this Marcus. àwọn ẹni mi tí àṣàgbé tó ti pọ́n mi lé níbi láti rọ́ọ̀ṣì wé tó ti sákìrì tó ti láàgbé tó ti gbé gbogbo ẹ̀. Good day everyone, you are welcome back again. This is 12 Star TV and thank you for joining us. Yes, in this video, Prophet Marcus Tibetan finally speak concerning different allegations across the internet. Rumor fly, whisper spread, but the truth always find a way to shine. But the prophet himself remain undisturbed a lot of people in the church gave testimony to the power of God through Prophet Marcus Tibetan. Through trial and tribulation, Prophet Marcus Tibetan's voice continued to inspire, his message continued to uplift. Don't let negativities cloud your judgment. See the truth for yourself. Witness the power of God through Prophet Marcus Tibetan. Let's watch this video and listen to what Prophet Marcus Tibetan said concerning those allegations. Thank you for watching 12 TV and if you like to contact 12 TV, send a message to us on the WhatsApp number on your screen. owó tì í lẹ́yìn àgbèrè lọ́wọ́. ìṣèlú kọ́ni ló ń bí wọ́n ti báyìí kò tún yọ wọ́n ti tún ṣe mí sí July but bó ògo ti ń jẹ́ lọ́lọ́run bọ́lọ̀ bá sì ń jẹ́ ọlọ́run bí ọlọ́run olódùmarè bá sì ń jọba lórí ayé àti ọ̀run. ó ṣoore fún tó fi ibi sọ èmi ò tẹ̀ ní kí ibi bá wọn iṣẹ́ yìí ni wọ́n máa sọ lọ́wọ́ ariwo yìí ni wọ́n máa pa lọ́wọ́ ibi tó bá lè pàdé tó máa pa lọ́wọ́. àìjọ ìlú àwọn ará ní wọ́n ti ṣe àwọn òye bá tẹ̀lé àṣà gbogbo tí sáàdì bá làkà láti wọ́n láti tẹ̀lé wọn. tó ìwà tẹ̀lé ti dé àwọn náà ti dé ní tí ìwọ̀n wọn náà dájú máa jí wá sí máa jí wá wọ́ṣìpù I came to worship the Lord Igbo from Ilorin I left this morning five a.m. wọ́n yẹ ẹ̀mú pé wọ́n wọ́n dájú àwọn bí ìjọ́jú today by his grace. láti láti Ìlọrin. sọ ìgbà tí mo lè dé wọ́n ti wá ń ta wọ́n wà fún ìrànlọ́sọ̀rọ̀. ọjọ́ wo ló bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ mo ti gbọ́dún kan. Video minutes rẹ̀ ti wà á gbà láti twenty years. ṣe the video has been out for twenty years. ṣé ọ̀tẹ̀ yẹn lè ní bá. kọ́ọ̀lù tó wọlé sílẹ̀ yẹn ó ń lọ sí eighty ó ń lọ bí kìnnì ó ń lọ bí eighty ẹ̀sà ẹ̀sà mẹ́kọ̀ọ́ wá ìbọn tó ń lọ́wọ́ náà ẹni wá ìbọn lọ́wọ́ ẹ má pariwo mi ẹ fi lẹ́ẹ̀ ẹ̀jẹ̀ jáde létí àtẹnu gbogbo ẹ̀ balabala hallelujah mo ti sọ fún ọ lójú kẹta sẹ́yìn. nígbà tí wọn lè get across to you wọn ní wọn máa yí àkókò pé ẹ máa wá láti ta ẹ̀rọ àti máa tó bá àwọn olójú mi láàárọ̀ pé eh, wọn ti dúró dè yìí tó wọn ní òkè wọn jà ní sùúrù wọn pé ẹ eh, àmì ìwọ́n tó mọ̀ yìí wọ́n mọ̀ yí dáadáa kò dẹ̀ sẹ́ wọ́n sọ̀rọ̀ bàbá mo nínú wà lọ́rọ̀ bàbá báyìí mo agbé fún fún bàbá bàbá ìjọ ẹ máa gbàdúrà fún ọmọ ara Canada yìí bàbá ló gbàdúrà fún wọn ní àwọn èèyàn tó wọn ní tàbá parí sábìsì pé màá pè wọn pé ẹ ẹ ẹ prọfẹtì alẹ bá wọn sọ̀rọ̀ yọtò fi kún ọ̀rọ̀ tí màmá sọ yẹn pé tọ́ba sí us pé ẹ ẹ wọ́n ti máa ń bí sùn àwọn ti Canada kan complain complain ní àwọn eléyìí láwọn yìí àwọn ló fi kóhùn kí mi mo kàn ní kọ́ ah, àbúrò mi eléyìí nínú èwo ni ó ní mo mo wà pé mo wà lọ́dọ̀ Professor Marcus ó má bàa fò ó ní ewu mo ní mo ní mo ní ah, mo ní ó pé méjì ní mo ní náà ó ní ilé tó wà pé òun lọ́dọ̀ yẹn mo ní yàrá ìlú rẹ̀ mo wà ó ní pé ṣe kó ní àpèjì gbẹ́fọ̀ fún wa mo ní à ah, sí o pé tàbá parí pé màá kó wá bẹ̀ sí kọ̀pìlẹ̀ kẹ́ ẹ bá wá sí ẹ ẹ̀jẹ̀ lọ́dọ̀ wọn ní pé ẹ ẹ wá sí àwọn máa mẹ́ta lè pẹ́ tàbá parí pé màá màá ẹ̀ màá tó fún wọn. For more prophecies and gospel news around the world, subscribe to 12 Star TV and turn on notifications. láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ mí. ẹnu wọn lọ kẹlẹ̀ tó bá ti wo fídíò yìí sọ. àwọn èèyàn kọ́ lọ who who is this Marcus? who is what? who is this Marcus? who is this Marcus? wọ́n fẹ́ níbi tí àṣàgbé tó ti pọ́n mi lé níbi àti lọ́ọ̀ṣù wé tó ti sákiri tó ti láàyè tó ti dé gbogbo ẹ̀ tí bàbá òyìnbó àmì àti gbogbo rẹ̀ ti sí ọ̀gbìn ọ̀sísì èmi ẹ̀kọ́ wà ní ẹ̀kọ́ ní sọ́dọ̀ ẹ̀jọ́ nígbà tí ọjọ́ wo wọ́n bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ó ti kọ́dún kan fídíò mi rẹ̀ ti wà á gbà láti twenty years. The Nigerian been out for 30 years. Ọ̀tẹ̀ yẹn lè ní bá. Ṣé kí n dá sí religious? Tọ́lẹ̀ wá lè lè máyọ̀ ọ̀pẹ̀ lè máyọ̀. Ṣé kí n dá kò ní olè bá ìyẹn náà fi pè ní olè bá olè bá lọ́wọ́ ní ẹ̀ka olè bá yìí. Hallelujah. Ìgbà tó wáyé wá ṣe ní ẹ̀jẹ̀ kò ṣe é. tell you. láti fi àyè wọ́n. olúwa mọ̀ nípa iṣẹ́ tó ń ṣe. he said God knows what they are doing. ẹgbẹ́ kan máa ṣe lọ. let's do this. ọba náà ṣe fún mi kìí dìbò. torí wọn máa fẹ́ jẹun nípa oṣù ní ẹsẹ̀ nípa bá ní oṣù ní. owó tì í lẹ́yìn àgbèrè lọ́wọ́. he said before the ẹni tó kù lẹ́yìn conferences people go to the home. lórúkọ jẹ́. ṣé the blood is your knee. ẹ ṣiṣẹ́ mi. ṣé the my work. èmi bàbá ẹ̀ ló dé Jésù. ṣé the iye pa my name. Wonderful God. Ọbẹ̀ nọ́ọ̀sì tó sá sílẹ̀ náà ó ní kàbíní lọ́wọ́ ti ṣe àjọ òní òní sílẹ̀. Ẹ̀jẹ̀ tó wá ní ẹni tí mo fi sí sùkúl gbọ́dọ̀ bá àṣì wáyé kí ni àjẹ́ tó ṣe wá. When you look at Proverbs twenty three verse seventeen ẹsẹ̀ ẹ̀ Proverbs twenty three seventeen ó ní ẹni tí oṣù oore fún tó fi ibi sọ èmi ò tẹ̀ ní kíbi bá wọn iṣẹ́ yìí ni wọ́n máa sọ lọ́wọ́ ariwo ibi kọ́ máa pa lọ ibi tó bá lè pàdé kọ́ máa pa lọ mi ò tiẹ̀ tí mo ṣe kì hallelujah yes alábùkún ni fún ẹ̀yin nígbà tó bá ń kẹ́yọ̀ yín ló bá ń kẹ́yọ̀ yín lè má sì ṣe níbi ní sí yín ẹ wá sì fi èké sọ̀rọ̀ búburú gbogbo sí yín ẹ máa yọ̀ ẹ máa yọ̀ kí ẹ sì máa kún fún ayọ̀ kí ẹ máa kún fún ayọ̀ torí èrè yìí ní ọ̀run èrè yìí pọ̀ ní ọ̀run bẹ́ẹ̀ ni wọ́n ṣe níbi ní sí àwọn wòlíì tó síwájú yín àwọn kan ló dáwọ́ lórí ọ̀rọ̀ ti kà síbẹ̀ àdúgbò àkókò síbẹ̀ ní wọn lè tún sí ní ẹsẹ̀ tí kọ̀. tó bá wọn ní yóò ní ẹ̀wọ̀n sọ̀rọ̀ ìdí tọ́lọ̀ fà ń bẹ̀ ẹ̀wọ̀n òun rere tí kèsì ṣe é. ọjọ́ àtìyàwó ẹ̀ amajọ́ wà lọ́tẹ̀ẹ̀lì ni o amajọ́ wà káàkiri ni o ìgbà míì apámilọ́kùn ní tí mo ti lọ wá sí kó tó débẹ̀ mo ti tú lọ mo ti sá lọ adúró dúró dàdí mo wà mí dàdí dàdí mo wà mí mo gbà dàdí ti lọ ọmọ lọ́wọ́ tó bọ̀ ìgbà tí lẹ́yìn bẹ́ẹ̀ ló ti ó ti di sọ́ra wọn àlejò ẹ̀yìn ìgbà mí jáde mo gbà mí lọ́kùn tó báyìí ẹ jẹ́ kó sọ pé ẹ̀ náà mọ̀ lórí Amẹ́ríkà náà. Hallelujah. Hallelujah. Ẹ káàbọ̀ tí dáadáa lè dé àti etí rẹ̀. Bí dáadáa I don't even know what to say. You carry inside, ti máa ti wá bí ti bá rí bí lágbègbè ìjìbá. Mo ti máa ń gbé bí sì lọ for about three or four years kò sí níta tí bá tábù bájú náà máa ní ti àwọn ti gbé o e. èmi àtàwọn ọmọ àti sáré lọ gbogbo ẹsẹ̀ máa wọ́n ṣìkò lọ́la sí ẹ máa rí oríṣiríṣi mákọ́sì ti tábù mákọ́sì gidi kan ọmọ mi á ní ilé ìkájú bíi ìṣàjáde yín ìṣá so back back uh, back in the US wọ́n bá yìnyín púpọ̀ jù kò tí ẹ̀ sí ní bàbá ṣe lọ́ba ìwádìí máa dọ́jú ní. What are Willie Marcus? Willie Marcus, everybody have my phone. I'm phone. So the last time, all now wà ní reception kan. A ń bẹ̀ àti bí wọn. Gbogbo wa ti bí wọn àti àwọn jáde ti ṣe the boy, wọ́n ti wọ ṣe suit, wọ́n ti ṣe báyìí. Àti ẹ̀kọ́ tí gbogbo wa lòpọ̀ làbá ní wọn mọ́. Bàbá yìí ń bẹ̀ lọ́ba wọn, ọ̀gá àdìgbò lẹ wà. Àwọn ti wà fẹ́ ẹ̀ jẹ́ àdé ìlú àṣẹ kìíní kan. Wọ́n bá ní ká máa bínú. Wọ́n bá ní ká máa bínú. So this year, I think it was in April, I think ìròyìn tí mo ń ṣàkóso pé ndc àtọwọ́ fún wa wá ni wọ́n wá wá sí wẹ́yìn ìgbọ̀nà wa ní àwọn kan ọ̀rọ̀ wa ní àwọn èyí tó wọ́n yí rìsẹ́ńtì àwọn àti wàhálà àti wàhálà àti wàhálà àjọyọ̀ àjọyọ̀ gbogbo bá a ṣe wà ń tẹ̀lé irú ṣàkóso lẹ́yìn àwọn ìwé ẹgbẹ́ ìlà ìṣàkóso nọ́mbà dọ́ oríṣiríṣi àwọn ọ̀nà ilé àwọn ajọ́kùn máa máa wò máa wò wọn báyìí pé ah, ah, bàbá tá a máa lájọ́ láìṣàkóso máa ṣe fẹ́ lé ah, dájú ìkíní kan ibẹ̀ ó agbára so I really thank God for his life and olùkọ́ alọ́rẹ̀ ẹ̀mí nígbà whatever it is whoever like thank you kó máa torí ara ẹ̀ dé yìí because people like me my siblings and my some of my friends back home in Ilorin um, I enjoy you àwọn ọ̀rọ̀ á ní ó tún ṣe kí wọ́n lọ́dún tó wọ́n olùkọ́ aláṣẹ wọn ni wọ́n ráyè yìí wọ́n bá tọ́jú ẹ̀ nìkan àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọjọ́ but àwa ò yé wá sí ìlàjà gbogbo tí ká yìí lálẹ́ àdájọ́ tó bá ti tẹ̀lé wọn tó ìwà tẹ́lẹ̀ ti dé àwọn náà ti dé nìtí ìwọ̀n wọn ní adájọ́ máa jí wá sí máa jí wá wọ́ṣìpù I came to worship the Lord Igbo from Ilorin I left this morning five a.m. five pè wọ́n wọ́n dá ní àwọn bí ìjọ́jú ti dé by his I knew a ní ohun rere nínú ìjọ ìṣùgbọ́n àwọn people like us we dey cherish him but when I saw him when I saw him where he was performing and appreciated I knew that he is not a good man. wọ́n ti pè mí lọ́rùn yìí kọ́ọ̀lù tó wọlé sílẹ̀ yẹn ó ń lọ ní tẹ́ẹ̀nì mi fọ́tí wọ́n ní ipò mi ní òní bẹ́ẹ̀ni bọ́ọ̀lù ẹ̀kọ́ ní kọ́lọ̀ ọlọ́ra ilé ẹ̀kọ́ máa kú ó lè kú tẹ́ẹ̀mà kìí fọ́tí ní tẹ́lẹ̀ five years ago ó wà níta ó mú ẹ ó bẹ àwọn amẹ́ríkà kan àjọwọ́pọ̀ fi bojú ara wọn dẹ̀dá lóhùn lọ́gbọ́gbọ́ wà lórí fẹ́rẹ̀. ẹjọ́ ibi ni Jésù gbé ẹ wáyè láti fi ọ̀rọ̀ ara yín ẹ ṣe mọ̀ kẹ́ mọ bí tọ́rọ̀ yìí dojú kọ táyé ìṣẹ̀lẹ̀ bá bẹ́ẹ̀ bàjẹ́ á wà ní church kan fún nídọ́dún mẹ́rin wọn ní ṣìnà fún wọn tẹ̀ ní ìfàyà yìí ó ti gboyè nígbà tí ó yẹ kó gboyè ó ti bẹ́ ó ti dìdàkúdà ẹ wá church lọ́kẹ́ lọ ṣìnà ẹni tó bá dẹ̀ ráyè ẹ wá ṣìnà kí ṣìnà fún yín jésù kì ṣe marcus kan tó bá sọ ni máa sọ fún yín ẹ kàn wá ní kúndùkú kò dáa lọ́bí ilẹ̀ Know the next step and the next place to go. So we are fulfilling the harvest today. And yes, sir. Praise the Lord. Hallelujah. Jẹ́ kí n kún ọ̀rọ̀ tí màmá sọ lẹ́ẹ̀kan yìí, màmá láti US. Àwọn ará Manitoba ní Canada, àwọn lójú mi lébi. Àwọn olúwa lọ́dọ̀ àwọn àbúrò mi wà bẹ́ẹ̀ àwọn tó wà lọ́dọ̀ bàbá gbà tí wọn lè get across to you wọ́n ní wọ́n máa yí dà kó pé ẹ máa wá náà nígbà ẹ̀rọ àti náà tó bà àwọn lójú mi láàárọ̀ pé wọ́n ti dúró dè yìí tó wọ́n ní òkè wọ́n jà ní sùúrù wà pé àmì wọ́n tó mọ̀ yìí wọ́n mọ̀ yìí dáadáa kò dẹ̀ sẹ́ wọ́n sọ̀rọ̀ bàbá mo nínú wà lọ́dọ̀ bàbá báyìí ẹ̀sìn bàbá agbóhùn fún bàbá bàbá ìjọba ìgbàdúrà fún àwọn ará Canada yìí bàbá ló gbàdúrà fún wọn ní àwọn tó wálé bàbá parí sábìsì pé màá pè wọn pé ẹ ẹ ẹ prọfẹtì alẹ bá wọn sọ̀rọ̀ dọ́tò fi kún ọ̀rọ̀ tí màmá sọ yẹn pé tọ́ba sílẹ̀ sí pé ẹ wọ́n ti máa ń bí sí àwọn ti Canada kan complain complain ní eléyìí láàárọ̀ yìí àwọn ló fi kóhùn kí mi nǹkan ní kọ́ àbúrò mi lélẹ́yìn nínú èwo ni ó ní mo mo wà pé mo wà lọ́dọ̀ prophet marcus ó má bà fún mi mo ní mo ní mo ní mo ní ó pé méjì ní mo ní náà ó ní bẹ́ẹ̀ tó wà pé òbí ọlọ́run yẹn mo ní yíyá mi ní ibẹ̀ mo wà. ó ní pẹ́ẹ́sẹ̀ kó ní àpẹ́ẹ́sì gbọ́dọ̀ fún wa mo ní àpọ́n ah, ibi táwọn ìjìnà sí ni pé tàbá parí sáfíìsì pé màá kó wá bẹ̀ sí kọ̀pìlẹ̀ ẹ lọ wá sí Canada ẹ̀jẹ̀ ẹ̀rọ ọ̀nà wọn ní wọn ní dọ́gba pé ẹ láti ẹ láti bẹ́ẹ̀ ṣe máa wá sí wọn ní dọ́gba pé àwọn máa mẹ́ta ní pé tàbá parí sáfíìsì pé màá màá ẹ̀ màá ló fún wọn lóòótọ́ fún wọn. In brothers, it has come out of eh, Praise the Lord. Hallelujah. Oh, she can't go eh. on. Come out. Bye bye, our Lord ẹ̀yin tó bá nífẹ̀ẹ́ sí tó máa bọ̀ lórí àwọn afọ yín ní ìmọ̀mọ́ nídìí.